ẹ̀rọ lọ́fíìsì wa sọ́wọ́tò àárọ̀ láti àyà sixty eight ètò ọlọ́pàá kan ọ̀rọ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم أبلغكم رسالة ربي وأنا لكم ناصح أمين أو عجبتم أن جاء ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعل لكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله جئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا ونذر ما كان ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم سميتموها أنتم وآباؤكم ما نزل الله وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارزقنا تلاوة كتابك على الوجه الذي يرضيك عنا آمين وأدنا به سبل السلام آمين وأخرجنا به من الظلمات إلى النور آمين واجعله حجة لنا لا علينا يا رب العالمين اللهم ارفع لنا به درجات امين وانقذنا به من دركات وكفر عنا سيئات اللهم ارزقنا إقامة لغبه ومعناه وحفظ حدوده ورعاية حرمته آمين اللهم اجعلنا من الراسخين بالعلم المؤمنين بمحكمه ومتشابهه تصديقا بأخباره وتنفيذا لآكامه اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين ومشايخنا برامتك يا أرحم الراحمين يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها القادرين أنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فياخذكم عذاب أليم فياخذكم عذاب أليم بابك عبد من عبيدك مذنب ببابك عبد ببابك عبد من عبيدك مذنب كثير الخطايا جاء يسألك العفو كثير الخطايا èyí tá a fi ń jókòó tọ̀rọ̀ rẹ kìí ṣe nítorí wípé a má kó o níbi gbogbo tá à ń gbọ́ ṣùgbọ́n ká lè mọ bí a kù sí. bíbá bí ká àbùdùn mi ní ọbẹ̀ dí ká mo dì ní bùn. adé adé wá báwọ lọ bíbá bí ká abudun. bíbá bí ká àbùdùn mi ní ọbẹ̀. خطايا جاء يسألك العفو كثير ń béèrè lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀dẹ̀ ọlọ́run mọ́sálàyé wá sí ìdẹ̀kùn fún wa lórí gbogbo obi ẹnìkọ̀ọ̀kan wa ta kù sí àánú rẹ̀ lórí wa. tòfin fi ń kẹ́ àwa ọfà sì wa nínú tọ́lọ́hun ṣe fún wa látara ànábì lámọ̀ ń ní ẹbá ti wọnú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ti sáájú tó jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn àlèmúmọ̀ wọ́n ń ṣẹ̀ ìparun ní sẹlẹ̀ṣẹ̀ sáwọ̀ wá ti قال نوح رب لا تجعل الأرض من الكافرين ديارا àánú ọlọ́run la rí látara ẹni ọlọ́run sí a. ìnáka ìbàdàlù omiyu dìlù ìbàdàkà wàlá yálìdù ìlà kájọ òun lọ́ba lọ́hùn wípé fi wa. kọ́ mọ̀ fi pàwá rẹ̀ gbogbo ìdí ọba jẹ́ jìyà lòun máa ń kọ́ sọ́dọ̀ ọ̀run. kàtí olùkọ́ tó yà á àjọ ọlọ́gbà sẹ́sẹ̀ wọ̀ wá pọ̀. yàrá yẹn sí àlùkàlà fún wa kàtí olùkọ́ tó yà á yàrá ọlọ́wọ̀n ọba bíọ́ mọ́sálàyé làwa iná àkọ́dé àtẹ̀yìn náà kà ọ́ rí bá. كثرنا المعاصي ثم جينا كتائبا كثرنا المعاصي ثم جينا كتائبا ọlọ́wọ́ ọba ara wọ́ sí àjírínà làwà làwà kò níbi kùdìẹ̀kùdìẹ̀ wa. ibi tá a ara wa bọ̀ tá a há sí ọlọ́run là wà ń bẹ̀ tó sì fẹ́. ọ̀dà tẹ́ nàkà àríbá. ìwọ lásẹ̀ ìwọ náà látúnṣá wá bá níbi ọlọ́run dáadé àjínà òun lásẹ̀ àṣíyàn tó máa sá lọ bẹ́ ẹni tọ́sẹ̀ ẹni tí ń wá tẹ́lẹ̀ tí à ń wá nù ẹni tá wá tẹ́lẹ̀ tá fẹ́ bọ́ọ̀sà tẹ́lẹ̀ à ń wá wá ṣùgbọ́n bí ọlọ́run dá adébẹ̀ bá tún lòun sádọ́dọ̀ ẹ̀ yóò sì tún báyìí yẹn ojú ànábì ádámà tọ́sẹ̀ ń gbọ́ sá lọ bá ọlọ́run ní àwa náà la tún fi gbólóhùn nítorí pọ́ba tó fẹ́ gba túbá ní tẹ́lẹ̀ òun retí ká túbá ilé fi ń jẹ́ gàfúrú tí àbá túbá bó ló kàn ó sì ṣiṣẹ́ iná àkọ́dí àtẹ iná kàálíbà kàtàrínà lè máa ṣe fún màdínà kàtàríbà kàtàrínà lè máa ṣe fún màdínà kàtàríbà àmọ́ pápọ̀ lẹ́sẹ̀. kàfàrí náà máa sùn yìí. ṣùgbọ́n dídé tá a dé ọlọ́run dínà kàtà ìbá. kàfàrí náà máa sùn yìí tó máa dínà kàtà ìbá. adé lẹ́ni tó túbá wá síwájú wọ ọlọ́run mọ́sálá ìgbà túbá wa. àmín. ọlọ́run gbàrónúpìwàdà wa rọ̀mọ̀dánù náà ń lọ díẹ̀díẹ̀. oríire tá a ṣe ni pé wọ́n ti ẹ̀lẹ̀ sírò àsìkò yìí fún apá fi ń jókòó tọ̀rọ̀ ẹ̀ oríire wa ni o tọ́rọ lómi gbogbo ọ̀sán ẹ̀ ló kú lọ fún rẹ̀gbẹ̀ ó sì ń gbáwẹ̀ fún ranù fún sọkúsọ ìwòkúwò ó sì ń gbáwẹ̀ aláwẹ̀ lólóòpẹ̀ rẹ̀ bọ́lọ̀ bá wá kẹ́yìn bó ṣe yìí ta à ń jókòó kódà bó ṣe pé àti ẹ̀tí mọ ti ń wí hmm. ẹnu fetí ni. ìbá. Ọlọ́run lọ́dọ̀ ẹ̀ o. A mọ èyí tó ń lè pé èèyàn tán sórí dáadáa yìí ni. Oríire ni. bí òde wáàsí ìjókòó tàbísírù ìgbọ́rọ̀ ọlọ́run tí ọ̀dá gbà kankan sí ń bẹ́ ọjẹ́ lílo orí àlọ́rùn ọ̀rọ̀ àti gbọ́ o ọgbọ́n tẹ́lẹ̀ àwẹ̀ yìí ọgbọ́n etí gbọ́ nǹkan pọ̀ ọgbọ́n nú àwẹ̀ o ọwọ́ akú bí ó ṣe lápá ẹ̀wọ̀ tàbísírù bẹ̀rẹ̀ bọ́yẹ̀ jẹ́ pẹ́lẹ́ ìgò rìn tó kéré ẹnu bó ṣe kéré mọ̀ òun yẹn náà sáàtì lò sáà ó dìgbà bá tó lò ó ká tó lórí ire gbígbọ́ rẹ̀ ọlọ́njọ́ ọ̀rọ̀ àlọ́run. amina. ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. ẹni tọ́lọ́run ṣe níkẹ́ fún wa òun ló fẹlẹ́ yìí ọlọ́run àdúpẹ́ o. alhamdulillah ẹ̀yìn ẹ̀ gbogbo gbàlá máa ṣàdúrà fáwọn tá a bá lè lọ wọn tí a máa ṣe tá a gbọ́njú bá wọn àwọn bàbá fà wá ní a lọ hmm. pẹ́yìn náà ẹ lọ máa wọ́n ẹ lọ máa kọ́ ṣe pé ọlọ́run ó gbàdúrà àti àná lórí yín adúpẹ́ o. ìlànà tàkùnú mi tó làwọn. إن الرجاء وبالكرام فلاء tàṣàbù lè tà ń ṣe yìí tẹ́tà tàfsírù tí ògèrè ni gbogbo tà ń ké àwọn tí ó ń tu náà gan tún páyọ̀ ọlọ́run pé ṣé ń tọ́lọ́ sì wí náà làwọn làwọn tú ọ̀rọ̀ ọlọ́run ni ọba ṣe yé èèyàn mọ́ ni ó sì rọra lọ́rọ̀ra wíma kò sí bí èèyàn gbé wọ̀ tọ́lọ́wọ̀n sọ̀rọ̀ tí ò ti sọ̀rọ̀ ń bẹ̀ àfọwà tó ṣe tíra tafsiru tọ̀ntọ́ wí àfọwà bá wa tọ̀ntọ́ wí ìdí rẹ̀ márùndínlógójì mọ̀ ní òun lè ṣe tafsiru Qur'an kò síbi tí tí wọ́n èé wọ̀ nínú alùkùrá ọba ti gbé nínú kùránù wọ bí sáyẹ̀nsì báyìí ọmọ wò pé ah, a ṣe tí ìwé sáyẹ̀nsì ni mọ̀ ń kà ní abálùkùrá eh, eh. ọlọ́run àdúgbọ́ lọ́dọ̀ ẹ̀wọ̀ afẹ́lẹ́hùn kí gbogbo àwọn àfáwa fídólógbà tá a dákọ̀ tá a mà táwọn tá à ń sí tí àwọn tá à kà nǹkan ń bẹ̀ gbogbo wọn là ń ṣàdúrà fún ládàá tí ó ṣe é lẹ́ni ìlà wà ń rí kà فانظروا gbogbo àwọn àfáà wa ó fi dórí àwọn bàbá àfáà wa tí ń ṣe lọ lọ́mọ nìkẹ́ ogun wọn o. àmín. tó sẹ́kù nú àwọn àfáà wa lọ́hùn lámàrí ọ̀rọ̀ wọn mọ́jọ́ dàrú. ibi àti sinmi lánàá àfáà wa lójú ààyè wọn wọn aláàsùn. aláàsùn. bá sùn kò lè máa ti ń bá lọ mọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sùn yẹn gbọ́dọ̀ wà láyé kọ́sà ni ibi ayé tẹ̀ ń gbé nǹkan kiri dé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sùn wọ́n gbégbé gbogbo ìṣẹ́kùlé ọba ti sùn èèyàn gbọ́dọ̀ sùn ibẹ̀ ti dúó òun náà níbi tí àwọn èèyàn ànábì Hud àwọn àjíbù tún máa ń jẹ́ àtúndíkì omi wábìkún màláwájú ní mímú kún nígbà tí ń bá wọn sọ̀rọ̀ Ojuwe ń júwe ntọ́lọ́hún fi rán àwọn wá ń wò ó òkúrọ́ a rí pé àwọn gbogbo ànábì ni máa fi ẹ̀sùn ẹ̀gọ́ kàn. àwọn ni wọn máa ń jó yan páwọn èyí sẹ́gọ̀. kọ̀lá yá káwí ilẹ̀ ah, ìsàbí ìsàbà àtún. ẹ̀gbọ́n òsì lọrọ tèmi ànábì ọlọ́run èégọ̀. wàlá kí ní wàsúlù mi ò rabbil alamin. a fi rán mi lọ́gọ̀ mi fún yín. kùbálí kùkú ìṣá aláàtì òbí. a fi rán a máa fi rán yẹn mi a máa sọ yẹn kùkú

ìkẹ́ èmi ọlọ́run ni mo fi jẹ́ ọ̀rọ̀ fún wa. Wàlá okun tàfà dán. Èmi mọ̀ rọ̀. Gọ̀lì ìdọ̀lọ́ kọ́líbì. Torí pé ilá okun tàfà dán. Tọ́ ọba jẹ́ni tó le. Gọ̀lì ìdọ̀lọ́ kọ́líbì tọ́kàn rẹ̀ tó le kankankan. Lábàdú mi ní Hàlíkà. Ó nírẹ́ ni ṣe wá sí fún. Làbí máa ń ròyìn ànábì ọlọ́run. Ẹ nírẹ́ ni ṣe wá sí fún, ó mọ̀ túká. Nígbà gbogbo ẹ̀ tí wọ́n bá gbọ́ kankan tó tó dùn mọ́ wọn láǹfà gómìnà haolíkà wọ́n túká mọ́ ọlọ́ torí wọ́n má bàa túká ìlàwọ̀ ọlọ́run fi rọ̀ fún wa. ọlọ́run ní wà ánábì bá fún sáma máa dẹ̀wọ́ máa dẹ̀wọ́ fún wa wọ́n spa máa mú gbogbo tí wọ́n bá ṣe é mára òrí ọlọ́run ní fúlẹ́lẹ̀ àtàyà tí àlọ́ òbí amúlì níjọ́ tí wọ́n kàn nínú yọ̀ ń bọ̀ yàtí aláwọ̀ bí amúrì tí wọ́n àrí mi sá ọlọ́ọ̀ni ń bọ̀. kò bá yí gbogbo mi sá láti ọ̀bí. ìtọ́ba mi fi mi ni mò ń jẹ́ fún yín. wà á nà lákùnrin náà sì lónà àmì. wà á nà lákùnrin náà sì òun lè mí ṣe wọ́n rán mi ni àwa àjibùtùm àǹjá àkúndìkì omi ọ̀bìkún. ọlọ́run ní àwa àjibùtùm sọ́wọ́ àṣeyín lè mọ̀ ní. àǹjá àkúndìkì omi ọ̀bìkún. báwo ọlọ́run àfi ìrántí wa àfi ránṣẹ́ fọwọ́ abayí. àjùlé mi kún lè yọ̀ ń kún. ṣé torí wípé ara yín la fi rán aláàrọ́jù lè mi kùn ọlọ́ọ̀la àfiránṣẹ́ sọ àfiránṣẹ́kùnrin kanú yín àfiránṣẹ́ yín lìyóhùn dèrò kùn kó lè wá máa ṣe wá sí fún yín. wàdùkú ìdìjà alákùn kúlàfà mi bá dìkọ̀ mìíràn. ọlọ́ọ̀ni ẹ rántí ẹ bá àwọn la fi ń ṣe àrólé. lẹ́yìn àwọn ànábínú èyà hà arọ́látà adáyínú wàzádẹ̀kún fìlọ̀kọ́lù kìbátọ̀ àpàwọn kan àpàwọn tán nínú tá a tún ṣe yí lóore ni wípé ajẹ́kẹ́ a fi agbára róyìn ẹ̀pà sọ wípé ìgbọ́ ọgọ́rin ó nìdú ẹnìkan nù wọn ní tẹ́bìlì gbàdé náà fàdíkúrú àlà àlọ́ ìlà àlàbò tòmúlẹ̀ o ọlọ́ni ẹ máa rántí ìdára mi o ẹ máa rántí ẹ o tọ́ ẹ pé ẹ fẹ́ jèrè ayé àtọ̀run hmm. bẹ́ẹ̀ náà ní káwa náà máa rántí torí bẹ́ẹ̀yàn ọ̀bá lè máa rántí ìdẹ̀rọ̀ ọlọ́run lè sìn ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá rántí ẹ̀ pé ọba tá a sì yí fún mi só sì yẹ kí n lòdì sọ́rọ̀ ẹ̀ èyàn lè sìn ṣùgbọ́n bẹ́ẹ̀yàn ọba ti rántí ìdẹ̀rọ̀ ọlọ́run ọlọ́run ló ń tún olè jèrè. ọlù àjìntàná lè na àbúdà lọ àwàdà wọ́n wá ń sọ fún ànábì húdù wípé wọ húdù. àdìtà náà na abúdà lọ awa ṣé n tó mú wá fún wa ní pọ́lọ́hún kan ni a máa sìn ìrẹ́ húdù ká máa sin ọlọ́run kan ṣoṣo òun ló gbé wá. ونذر ما كان يعبد آباؤنا ká fi gbogbo ohun tí àwọn bàbá máa kánà ya abudu àbáwùnà ẹ̀sìn àwọn bàbá wa tí wọ́n máa sìn sọ fún apáti ní ká má sìn mọ́ mínàlẹ̀ àṣìlá àbábá wọn ò sì lẹ́sìn rẹ̀ tí wọ́n sìn ọ̀sání. wọ́n bá ń sọ fún anábì anábì wúdù pé fàtínà bí máa ta àrùdínà. fàtínà bí máa ta ìdùnnà ìrùkùn tàmínà sọ̀dẹ̀kẹ́ ibo tó ṣe nílérí. fàtínà bímọ bàdùnà. lọ mú wá jàre. ẹ̀kọ́ tàmínà sọ̀dìkì. tọ́ba jẹ́ pé òótọ́ òun lòun wí járí ntí ọ̀sẹ̀ tọ́lọ̀ lóhùn sí ládé ń fa tí ń ṣèyà àwọn fẹ́ rí wọ́n béèrè yà tó bá jẹ́ pé òótọ́ lọ bá ń sọ ìyà ọ̀hún àwọn fẹ́ rí kọ́ọ̀lá kọ́dí wà kọ́ alaykum min rabbikum rijsun wa ghadabun. ànábì Húdù ọwọ́ ń sọ fún wọn wípé ìtẹ́ béèrè. kọ́ọ̀dí wà kọ́ alaykum min rabbikum ó ti ń ṣe ó ti ń ṣẹlẹ̀ lẹ́yìn lórí báyìí ẹ ti ń rí ọ̀hún. ríjí sún wàgọ́dọ̀ bùn. ìyà àti ìbínú ọlọ́run tẹ béèrè ẹ sì rí. àtújáde lúnà ní ìfí àtìmá ìsàmẹ́tù mú wa àtún wà á bá òkun. kí ni bẹ lọ́wọ́ yín tẹ́ fẹ́ fi jàmíyàn lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́hún kílẹ̀ kílẹ̀ ń sìn kílọ̀ kílọ̀ kílọ̀ kílẹ̀ gbẹ́kẹ̀lé tẹ́ẹ̀fì máa jà mí yàn nígbà mojúwe ọlọ́run fún yín ìtọ́jẹ́ pé ọ̀jẹ́ kàkà á sì máa ń ó kọ lásán. sàmẹ́tùmù ha àtúmù abá okòm. ó lásán ni kọjá nǹkan òkúta lẹ́fi gúnlẹ̀ tẹ́ẹ̀sọ lóògùn irú òkúta tá a fi kọ́lé yìí náà ni. àbẹ̀kùnmọ́ lọ́ọ̀ àsìmáhùn ó kọ lásán tẹ́ ẹ sọ ní. sàmẹ́tùmù àtùmù àbá òkun. àkísàlẹ̀ tajọ mọ́jú tẹ́ ń pè léegun. bàbá sàkísà tán yóò tún di èèyàn tí ń mú kan tí ń jẹ̀kọ́. àsìmáhùn. àsìmáhùn ó lásán ní. sẹ́lẹ̀ òun lè fẹ́ fi jàmíyàn. Sọba mi àsìmáhùn sàmẹ́tùmù àárùntùmù àbárùkùn. ó kàn lásán tẹ́lẹ̀ àtàwọn bàbá yín tẹ́ ẹ sọ òun ń gbé kiri tẹ́ ẹ lẹ́ǹsìn. ما نزل الله بها من سلطان àròjàre kankan kò sí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ torí ẹ̀. fàtàdìrú inni anábì wúdù níyàtẹ̀ béèrè ẹ máa retí o fọ́ntàbìrú. fọ́ntàbìrú ìní máa kùn mí lè mú tàbírí. èmi náà ya wọ́n ẹja jọ wọn wò àjọ retí ẹ̀ ń jọ tí wọ́n dé. iná wà lẹ́bi nà bìrà màtún náà. oyún ti ní kankan tí a ń pè ní ìjásù kọsìr agbífù ti wà ń bẹ̀ láàpẹ́ tá bá bọ̀ ni pé níjò ní yóò dé ó ní jẹ́ ká máa retí ẹ̀rí pé mẹ́rin ní ìsìn ọlọ́wọ̀n wà á sọ mọ́ pé ìyàdé ìjásù ni ọlọ́run sì oníkìyà náà dé torí ń wọ́n máa ń mọ̀ sọ ni wọ́n máa ń sọ fọ́lọ́ ni ó ní wọ́n ọlọ́run ń òun dẹ́sọ́ dè ká táyé pé wúdù yìí òdodo ní bá ń sọ fa asikina fa iná kọ́dé halakina. wọ́n máa ń mọ̀ béèrè ìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ní kójò òsú, òjò ìyà náà sú. nígbà òjòsú wọ́n wá tí wọ́n wò wọ́n ní àádà àrídùn mùmùtìrìnà èrò wọn ni wípé òjò tí máa sú máa tara rẹ̀ rómi òun ni wọ́n pè é ni ni 24 25 ọlọ́ọ̀ni bá èyí tẹ́ rí tó súyè sódó pẹ̀lú wúwà mọ́sà jẹ́lí tó ń bì yìí akọ́f twenty four twenty five. Tùdámírù kúnlá ṣáyé omi. Ọlọ́run ní bọ́ọ̀lù wà máa ń tó ń bì í. Ọlọ́run ní ìta ẹ̀kánjú ẹ̀nu, ìyàtẹ̀ ẹ̀kánjú béèrè. Rí ń atẹ́gùn kan ní fíyà gbáàbùn àlímù ìyá elétè lóró ń bẹ́ẹ̀ tó dá mẹ́rin kúlà ṣe ìyàwó bíyà níjọ́ tí ó dé tùdámírù kúlà ṣe irun bẹ amúrírọ bẹ á. ẹnu kọ́kọ́ rí tọkọkọ kọ rí obìnrin lọkọ rí olọkọkọ wo owó òkè tó sún èrò gbogbo wọn náà ni pé òjò ni ọba ọlọ́run ni ó rí pé ó rí ọ̀rá wọn màlẹ́ àkàkà tó gbé òkúta lọ́wọ́ lójú sánmà pé à ah, kí ní yẹ máa ṣe tá a máa rí obìnrin lọ́kọ́kọ́ rí kíní yẹ ẹ máa ṣe ń tá a máa rí èyí tá a máa rí tí màmá ń rojò àyè máa rẹni tó màmá tọkọkùtà lọ́mẹ̀ òkúta là ń wo omi èyí táwọn eléyìí kó lọ yìí. ọlọ́run ní èyí tá a mú wá fún yìí ìyá ni. tudammiru kulla shay'in bi ọlọ́run ní gbogbo nǹkan pátá. òun lọ́lọ́run ní kọ́ máa parẹ́. fàásùbàhù láyùrọ̀ ilá màsákìnù hùm. ọlọ́run ní àsùbàhù láyùrọ̀ ibi tí kálukú wọn dúró nìkan tí wọ́n rí rí pé gbogbo jòkú ti ń bẹ orí kankan. kàdáàlíkà náà ti ṣe ó lè mi. náà ti ó tíyàwó ọlọ́run bá dé ọlọ́run níbà ṣe máa jẹ gbogbo ẹni tó bá jẹ mújúrímù tó jẹ́ pòkì ọlọ́run níbà ṣe jẹ wọ́n yànú atẹ́gùn yìí lọ́lọ́run rán sí àn lọ́rán sáwọn èèyàn hùdù ìjàgbọ́lọ́ náà sọ́nu súrọ́tù hákọ̀ hákọ̀ tó bá gbé níbẹ̀rẹ̀ ọlọ́run sọ alhaqqatu malhaqqa wa ma adraka malhaqqa كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عافية ọlọ́run ní fàmà àádùn. fàmà àádùn. àwọn èèyàn adáwọ́ tí ń èèyàn ànábì sọ́ọ̀lì. fàúlì kù bìrì sọ̀rọ̀sọ̀rì náà ti yà. ọlọ́run dọ́tàwọ̀ ọlọ́run wọn pa wọ́n rẹ̀ bìrì sọ̀rọ̀sọ̀rì náà ti yà. wọ́n sọ̀rọ̀sọ̀rì sọ̀rọ̀sọ̀rì ọlọ́run ìlà fi á ti le koko. sàkọ́rọ́há ha yìí sábà àlàyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kò tá a bá pè bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ káwọn kan lágbára ọlọ́run tó wá ní àtìyà tí ń súnfẹ́ tó burú. sàkọ́rọ́há àlẹ́ yìí sábà àlàyé ọjọ́ méje òru méje ló fi bá wọn gbé. wọ́n tà máa yàtà àyàmì nà. làfin máa ṣiṣẹ́ wọ́tàmá ní àtàrà àyà mẹ́kùsùmá tó jẹ́ déédé ọwọ́ parí sí ọ̀sán ọjọ́ kẹjọ ní tẹ̀léńtẹ̀lé ọlọ́rin bẹ̀ jọ́nà ẹ̀rì gbogbo ẹni tí ń gbélẹ̀ adáwà ń jọ́nà sọ̀rọ̀ lẹ́ni tó rí ti sọnù lọ́rùn wọn. gbogbo wọn wá dà gẹ́gẹ́ bí ìkùkù tí ọ̀pẹ áwí àtàwólulẹ̀ ọlọ́ni gbogbo wọn sí dáadáa ọlọ́ni sọ fáwọn táwọn náà fẹ́ takọ̀rọ̀ rẹ gbẹ́lẹ̀ rẹ̀ pé fàálì tààrà làwọn mi. fàálì tààrà làwọn mi bá bíyà. àṣẹ́kùbọ̀ wọn dàtẹ́rí mọ́. gbogbo wọn la parẹ́. ẹ̀yin náà ẹ̀dúró tí a ẹ̀dúró tọ̀rọ̀ àwọ̀ ọlọ́run. ọlọ iná wà iná máa náà. ìjà ẹni gbogbo lọ wí lọ wá òun kò sí mbí. ọ̀nà méjì láti wá wá tá a fi máa ń bí. lọ́jọ́ máa ọkàn ọba tí a pé. o eh, eh. torí gbòó ní ìsìn ọlọ́run ní fàǹtàdìrú ní máa kún mi lẹ́lẹ́mú tàbí. ọlọ́run ẹ̀ máa retí ànábì wúdù ó ní ẹ̀ máa retí ìyà èmi náà ń retí ìyà kí ló wí lẹ́yìn ẹ̀. fàǹjẹ́ ìnàlẹ́bí iná máa wú. ọlọ́run náà wá àlà ànábì wúdù. wàlẹ́bí iná máa wú. sẹ́gbẹ́ kọ̀ sọ pé ìyàdé mọ́. bí rámẹ́tì mi nà. bí yóò sì dé àìláyàn àìnípa láì èyí làwọn bàlágà Quran ní a máa pè ní ìjásùn hazard káàrà sọ nǹkan máa wọ̀n nítorí pé a ti gé nǹkankan wọ́n gé ọlọ́run gé nǹkankan bẹ̀rù ó ì ti sọ́mbò mi wà máa adún ọ̀sọ́mbẹ̀ máa so ọlọ́láàlá ànábí wú kèésù òun nìkan wálàdí ìnà máa wo àti gbogbo àwọn tí ń gbàgbọ́ ọlọ́run ní kẹ́ àtọ̀dọ̀ ti wá nù ìkẹ́ wá ní ó fẹ́ bí ìkẹ́ bá ti wulẹ̀ ó tó hmm. bẹ́ẹ̀ yẹn bá wà nù ẹ̀tọ́ fẹ́ yóò sì mọ̀nà tí ó gbà mú ọlọ́run ní kẹ́ wá débẹ̀ bí nǹkan برحمته منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا ní الذين كذبوا بآياتنا ọlọ́run ní ibìta ibìta àwọn èèyàn adáwádé ọlọ́run lọ́wọ́ ọlọ́run kọ̀tánà dàbí àyàtìná. bẹ́ẹ̀ bá kú ẹni ní kù. ọlọ́ni ṣùgbọ́n wọn ilé ikọ̀ tá a náà dàbí rà lọ. àtọrọmọdọ́mọ wọn la sẹ́mi ó tún fi hákọ̀ fún náà máa kíá. àti a náà kankan náà ni. èdè tọ́gbọ́n ló ń bẹ̀ ká lọ la kún wọn ọlọ́lá kọta dábírà lẹ́bí. gbogbo àwọn tí ó pọ̀rọ̀ wa nírọ́ ọlọ́ọ̀lá akarun wọn tẹ̀yìntẹ̀yìn àjẹ́ wọn lẹ́yìn nígbọ́. ọlọ́ni tá a fi ṣe bẹ́ẹ̀ ni pé kò kú gbẹ̀gbọ́ ṣàgbọ́nùhùn náà bẹ̀ lọ́rú ẹ̀ ọlọ́run. àtàdárí àlàlà àrídì mi náà lè káfíìrì ìnàdà yára. má ṣe ilé kankan kan kù kọ́mọkùnlé kan. ìnáka ìkàdà fún. torí tó ọba sẹ́wọ̀n kù. yòdìlú ìbàdàkà. wọ́n kàn máa sọ àwọn ẹni rẹ nù ní. wàláyà ìlú ilà àdìrọ̀ kàfàrọ̀. wọ́n á sì bímọ wọ́n bá ní sẹ́kọ̀ àwọn eléyà bímọ rẹ̀. wàláyà ìlú ilà àdìrọ̀ kàfàrọ̀. ọmọ bíi pòkí ọmọ bíi kèmẹ̀rí. ó ní wọ́n máa bí yá arun wọ́n dànù olóyè àfihàn ara ni ó mú àwọn díẹ̀díẹ̀ káyé ọmọ fi hàn tọ́ra fáwọn èèyàn bá sẹ̀lẹ̀ irú àlọ́sọ fáwọn eléyìí náà gbogbo wọn ló ṣe kí ni olóòlò akọ̀tà àdábìrà lẹ́dínà ọ̀kọ̀tà àdábìrà lẹ́dínà kàtàbù bí ayá tìnà wà mọ́kà ló mọ̀ mí ni ọlọ́run ní gbogbo wọn lárún dẹ́yìn àjẹ́ wọn sẹ́kù kankan ọlọ́ni tá a fi ṣe bẹ́ẹ̀ ni pé wà máa kàánú wọn ò kú gbàgbọ́ wọn ò gbàgbọ́. ọ̀yìnlá sàmúdà àfáhùn sọ́ọ̀lì ha. ọlọ́ọ̀lá tégbòtégbò ni. Hmm. ìsìnsọ́ọ̀lù lọ́lọ́run ṣe fún wa oorun wa tégbòtégbò tìdítìdí ní ìtorí pópùrọ̀ ni wọ́n wà ádámùlì ìmáà wọn ò tún gbàwọ ọlọ́run wọn ò wá gbọ́ ọlọ́run la pa wọ́n rẹ́ àlùfáà wa ìmáàmù Bukhari nù tàríkẹ̀ wọ́n ní ànábì wúdù tá a bá dé Hadramaut ní yamanu kọ́ tá a bá débi kan tí wọ́n pè ní tọ́jẹ́ kàfíbi ahmar níbi dèdè ìdérí sidra ibi òpó kan tó wà ń bẹ̀ ibẹ̀ láàbà sáré ànábì Húdù kò sí tá a fi sí. ọ̀hún ká fi ṣe kò fún lórí òun. bọ́bá ní tá a fi ṣe àlùkùránù ọ̀sọ́ sáré ànábì kan kò sí tẹ́ ẹ ṣe. sallallahu alaihi wasallam. tí ọba jẹ́ sọ̀lú àláyà tó wí ẹ máa sàṣàlátù fún mi fàyínà sọ̀látà kún tàbùlùkù ní tọ́rọpá sàlátù yọ́ ma kàmílà àìkùnmà kúntùn bí ẹbá rẹ̀ ti ṣe ẹnu tí a ń rán ọba ọba débi sàárì ẹni ọ̀sálámà sí òsìntọ́ ó fi sàárì ànábì bọ́ wọ́n tẹ̀ fi bọ́ nǹkan àwọn ọmọ àfáwọn alọ́mọ ọkọ ní àwọn ti ṣerin mú pàtìfìrí dì ẹ̀yìn ni ló ti máa dún wọ́n ti bìrì dí ìtura mọ̀ pé ó ń ra ó tún lè pé òun ó tún mọ́ bu ìpẹ́ kò sí tí ò ní pé òun ó ṣe ń bẹ̀ wọ́n ti àbìrì dí ó dá ń gbá ní pé òtó tí wọ́n tún rọ̀ ọmọ rí o wọ́n ti fọlọ́pàá bẹ́ wọ́n àjọ òdúró wọn máa bú ẹyá àjí ọyá lábẹ́ àtọ́sẹ́ ń bí o rí ẹ̀rí eh, torí ẹ ti mà wọ́n ti mà á gbogbo nǹkan ẹbọ lódò òsà nísìn wọ́n lówó rí sáré rẹ̀ ń bẹ̀ anábì wúdù yìí òun náà lẹ̀mí tó gùn lórí gbogbo wọn lásìkò wọn ní ọmọ lẹ̀mí gígùn lò láyé ọgọ́rùn-ún méjìléláàdọ́rin ọdún ló sí láyé ẹgbẹ́gbùsí tó ti núhù kètò ti ẹgbẹ̀rún kan 172 núhù oníhùdù lò kàfíbi amọ́rù yẹ tí láti bá sàárì ẹ̀ ọ̀pọ̀ àwọn ànábì ọlọ́run náà náà wà mẹ́ ìfàdífì kan wá gan mú sá gan anábì náà rí mo rí ọmọ ìyá mi musa kọ́ fídíà kàtíbì hàmà kàtíbì hàmà rù ní ọ̀rọ̀ afàlàsí ọ̀pọ̀ wọn lọ́fẹ̀ẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni a sùn nítorí pé púpọ̀ àwọn ànábì ọlọ́run púpọ̀ wọn òun lọ jẹ́ pé àwọn ìran ìsírẹ́lì ìtìtì wúdù yìí fi rí bẹ́ẹ̀ òun ni wípé inú ìran lárúbáwá ni. Mm -hmm. Udu sọ́ọ̀lẹ̀ ṣùáìb àbí mẹ́fà ni ní wọ́n fẹ́ jẹ́ ànábì ọlọ́run tí wọ́n jẹ́ lárúbáwá gbogbo àwọn yòókù àwọn mẹ́sírẹ́jì ni á nínú ọ̀rọ̀ àwọn àtọ́jà ànábì ọlọ́run àwọn náà ló sì súnmọ́ tí àfàwọn míì tó kún a tí kìíní wọ́n máa ń gba wíwọ́ ọ̀nà àfáàní alánàbí iná sábà tún làásọ́rọ̀fù fílẹ̀ ẹ̀rọ bí máa ń yàtà nà ṣádù fàṣífún wà núhún fún mahudun wà sọ́ọ̀lẹ̀ ọ̀hún ṣùáìbùn wà lútún wà nàbí yóò muhammadi àwọn inú ẹ̀ láti wá rí mẹ́ àwọn tọ́jà wọn ti ànábì alárúbáwá mẹ́ láti ní àwọn òun ló fi bá sàárì ẹ̀ ní Adramaut Yaman ilẹ̀ Lárúbáwá ni ọlọ́run ní gbogbo wọn láparun àjẹ́ wọn lẹ́yìn tegbòtegbò láwú wọn wákọ̀tá náà dábìrà lẹ́yìn àkàgbàbú bí ayá ti nà wọ́n máa kà ló ni ọba jẹ́ pé ń gbàgbọ́ ni àbáfíán lẹ̀ ṣùgbọ́n wọn ò gbàgbọ́ o. wàhálà fàmúdà kọ́hún sọ̀rọ̀ ha. yàrá ajá lẹ̀ ká léwu di ọ. ọ̀la yá kọ́ mẹ́bùdù lọ́hà mẹ́rà mi ní ìlà ìnùkọ ìrù. ọlọ́ni wàhálà sàmúdà ilé ànábì tún rán wọn létí. látàmúdà fáhùn sọ́ọ̀lì ha. àwọn ìran sámúdáwá sámúdáwá náà nínú èèyàn náà ní ìlú tó tẹ̀dó ní ẹ̀pẹ̀ ní sámúdáwá àádáwá. àmúdù tó ọmọ tí a dì wá jẹ́ ọmọ iram nàpa tí sọ́bẹ̀ náà ń ta fún sèwùtọ́ lọ tí iram jẹ́ ọmọ sáà tí sáàmù ṣàpẹ́nu ọmọ tánàbì ní wà nílẹ̀ òun ni. ọ jẹ́ àwọn ọmọ ìyá judaism nínú àwọn tọ́lọ́hún kẹ́ òun ni ìran tàbúdà wà. ọlọ́lá arán sáwọn ìran sámúdáwà àwọn sọ́ọ̀lì ha ọmọ ìyá wọn tí ń ṣe sọ́ọ̀lì o ọmọ ìyá ti ìbíní o kìí sí ọmọ ìyá ti ẹ̀sìn o torí sọ́ọ̀lì náà tí a ẹ̀ yìí ọmọ òbẹ́ẹ̀dì ni tí òbẹ́ẹ̀dì wá jẹ́ ọmọ asin asibu jọma káṣí ọmọ rubẹ́yì gbónú hábì o ábìlù lọ́wọ́ jẹ́ ọmọ sahud tọ́sẹ̀ wọn gbogbo wọn àkùwá múnàárọ̀ lárúbáwá ni wọn ìlàbí sọ wípé ìjọmọ̀ ìyá tí ń wí bẹ̀ yẹn ìjọmọ̀ ìyá ti bí ní èsì tẹ̀sìn ìlà káhùn sọ́ọ̀lẹ̀ ha ibi tó gbé tí gbé tàbí sọ́ọ̀dì tàmúdà wá hijirni hijir ọ wà lálàfo ijaz àti sham tí ẹ bá ń gba ìjáàsù lọ sí sam ibẹ̀ láti kànú wọn gbìdánsì ń pè ní ìjáàsì ní gbogbo maka madina jeda obìnrin tọ́yì ara ìjáàsì ní gbogbo mẹ́wọ̀n tí ẹ bá lọ sí sam ibẹ̀ láti bá ilẹ̀ wa tá à ń bá lọ sáàmù èyí sáà búlọ̀ à ń bá lọ sáàmù ojú ọ̀nà láti kàn án. ọlọ́lá wa rán sí wọn àkàrà ó ń sọ́ọ̀lì ha nítorí ìjà gbogbo ibi tẹ́yìn wà ó rìyáàdì ní àìlì ní gbogbo bẹ́ẹ̀ lẹ́jìdù níbẹ̀ lẹ́jìdì làánú ọgbọ̀n tó wà ń sálẹ̀ ń bí ní Hijaz ọlọ́run láàárọ̀ sáwọn sàmúdà. àkàhùn sọ́ọ̀lì ha. àkàhùn sọ́ọ̀lì ha ọmọ ìyá wọn tí í ṣe sọ́ọ̀lì. kọ́lá omi ibùdó lọ́ha. oníwà ń sọ fún wọn pé mo pẹ̀ yé èèyàn mi. ibùdó lọ́ha. ọlọ́run ni ẹ̀wọ̀n pẹ́sẹ́ kan náà wọ́n jẹ́ wọ́n ti wí náà nínú àwí oní ọ̀hún wí. ibùdó lọ́ha àwọn ànábì ọlọ́run ní sẹ́mìlì tọ́lọ́run náà ló jẹ́ pé bọ́ ọba lọ jẹ́ àfà tó jogun àwọn ànábì ọlọ tó tọ́ lọ bá jogun wọn ọmọ ju àwọn èèyàn yóò sí ní ọ̀nà wọn sí lọ́ọ̀ni gbèsè gbogbo ọlọmọ wúrí òkú wa ìwé ìwé ìwé ìsáàfà ọ̀fán ah, ọmọ ṣe èṣù ìránṣẹ́ sátánì òun lòun ma fi dáadáa kọ́ọ̀yàn ọmọ kọ́ọ̀yàn ní tánàbí wá ọ̀dà àwọn èèyàn jókòó ọmọ ń kéwú àfáànù ìṣètò akánú kún bọ́ọ̀lù tí fi yẹn ní ṣe ìwé ìṣàfà ọ̀fáànù fún oúnjẹ kújẹ táwọn náà tàtòkù gbígbẹ tàtòkù tútù ìwé àjẹpọ̀ ọ̀rọ̀ ètò òbí ọ̀fẹ́ gbowó lọ bí òfò ọmọ ike ọmọ ike ọmọ tí ní gbọ́nà bọ ọmọ ìyá ọmọ ó sùn kó tí ọ̀fẹ́ gbowó lẹ̀ wọ́n kàn ya wá wákà kan tó wé ọ̀rọ̀ ètò òbí ọjà lọ ìlú òjogún ànábí o òjò o ògùn sátánì lọ jẹ àwọn ànábì ọlọ́run àníbùdú láàánà lu polongo tí wọ́n tí wọ́n polongo fáyé ẹ máa sí lọ́wọ́ wọ́n èé sì gbé lérí pé a ṣàjẹun mm-hmm. ìjókòó kiri kan iye kan ní ọba pè mí gbà kan iye owó kan báyìí ni. Mm-hmm. wọ́n kan iye owó báyìí ní olùkọ́ àwọn ànábì ọlọ́run àwọn máa ń wá bí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run lákìrí ni kìí sọ̀rọ̀ pé bàbá ti rówó àwa lọ́rọ̀ ọlọ́run ó mi ò pé ní ọjọ́ ẹgbò síbí hmm. ọlọ́níyà ká omi ibùdó lọ́ha àwọn ànábì ọlọ́run tí wọ́n máa ń wí ní ibùdó ọlọ́run lẹ́ sọ fún wa pé wọn ò kúkú lẹ́lòmíì lọ́lọ́run tó yẹ wọ́n máa sìn wọ́n lọ́lọ́run mi ò ṣùgbọ́n ìlà ń tó jẹ́ wípé làwọn hàkù ìbádà tọ́lẹ́tọ̀ o sẹ́wọ̀n pé ọlọ́run náà ni wọ́n kò ìbádà ẹni ọlẹ́tọ̀ sọ fún wa pé máa là kún mí ní ìlà ìrìnàgbọ́ ìrò ẹ̀ lẹ́nu mi ìtọ́tọ́ káyẹ máa sìn lẹ́yìn ẹ̀ kọ̀díjá bìkún báyìí nà tó mi wọ́n bìkún. nígbà ẹ̀túgbọ́ ló ń gbọ́ tẹ́ ẹ ní ámámì wá tẹ́ fi mọ̀ lọ́run lọ́rọ̀ wá sí i. kọ́ni já kún ti kún báyìí náà tún mi rọ́bì kún. sọ́bà mi tẹ béèrè náà lẹ́rì. olóde yìí o. kí làmì ọ̀hún. ọ̀nà ọ̀gá nígbà wọ́n béèrè. lọ. àmì wo ló mú wá. ó wá dá wọn náà pé. àmì ìrìnà lọ ibi ó ti jáde. ẹni pé kọ́kọ́ jáde mẹ́rin inú àpáta àpáta lọ́fọ̀ nígbà mẹ́rin ọlọ́run sọ àjọlá lọ àpáta lọ́fọ̀ síra kò ní jáde nú ẹ wọ́n bá lọ́kọ́ lóòótọ́ ah, ọlọ́run ibi ah. kẹfẹ́ rí burú dé ebi ẹsẹ bẹ́ẹ̀ fanabi náà sọlọ́lá ọ̀rẹ́ sọlọ́lá ní gbogbo kó sùpọ̀ jáde lọ́sọ̀kalẹ̀ lọ́sàn-án gan. ìtara bá ti sá àtúwá ń ṣàkọlù kọ́mọ̀. wọ́n yàrá wáyà. wọ́n yàrá wáyà tá yóò rí dúró wáyà kúlù àdá sí ìrọ̀rùn. wáyà kúlù sí ìrọ̀rùn mùsùlùmí. ó pè magic continuous ní iná tí ń tẹ̀ wájú. wọ́n pè ní zero mùsùlùmí. tí ò dúró wọ́n ní ó ní kí kọjá kí ràkúnmí kọjáde ràkúnmí tí èyí gbénú ọ̀rẹ́ àpáta wọ́n ní kọjáde lórí àpáta káyìí. Ah, àrẹ́bí sọ lílu dẹ́kọ́ bá tó dá pàtà tẹ àti tó sì ní ràkúnmí lọ́dọ̀ mi kọjáde ń bẹ̀ wọ́n ò tí wí tán àpáta fọ́. ọ̀dìjà ti kún báyìí ìdàtún ní wọ́n fi kún. kọjáde ń bẹ̀ ebi ló di fìtínà wọn á padà bọ̀. àbíyí náà fọ́tò lọ ìdàkùn àyàtà. àlùjọ mẹ́rin náà lẹ ti rí onira fún mi. bàtàrúhà takùlfì àrídìláì. ọ̀rọ̀ yín àwọn ẹbí ọlọ́run máa ma bí ọ̀rọ̀ ọjà sí. ẹ má fi nǹkan ṣe rà fún mi yóò. bàtàrúhà. kò sí béèrè oúnjẹ lọ́dọ̀ ẹnìkan nù yín. bàtàrúhà takùlfì àrídìláì ilẹ̀ ọlọ́run kiri ẹjọ́ máa jẹ́ káwọn ẹnìkankan yóò máa fọ́ọ̀kan o bẹ́ẹ̀ máa wáyà fàdàrúwà tàkùlbí àwòdìláì ẹbí ilẹ̀ ẹjọ́ máa jẹ́lẹ̀ ọlọ́run kiri wà látàmásù àbìsù ẹ̀ bá wáyà alàwọ̀sára àtúkulẹ̀ náà. wàlá tamassu àbísù ìfàyà fúdàkùn máa dáàbò ráyè. wàlá tamassu àbísù ìfàyà wàlá tamassu àbísù ìfàyà fúdàkùn máa dáàbò ráyè. ẹ má fọwọ́ aburú kan o wọ́n sì fọwọ́ aburú kan kódà àwọn mẹ́sàn-án kóra àwọn jọ lórí bí wọ́n fẹ́ pa nǹkan lọ́kàn forí kó kò dárò ọmọ sálíbì bọ́ òun ló forí kó káyìn lèyìn fi kó dọ́pàù láwọn ẹni ibi bí wọ́n bá ti ń dámọ̀ràn búrú ẹ̀ ayọ̀ rẹ̀ pé ọ̀hún jẹjẹ rẹ̀ ẹ̀rẹ̀ kó ẹ̀mí ọ̀hún ìbá yín lọ́mọ́ ìmọ̀ pé mú ọ̀rẹ́ tá a mọ̀ sínú ọmọ pé ń gbè mí òkúkú èmi òkúkú mi òkú bá wọn èmi bá wọn lọ́wọ́ sí ẹ̀sìn yọ́n jókòó níjọ́ ọ̀yọ́ bàdé yọjọ kan yín o anabi sọ́ọ́lì òní wà látàmà sùúhà bí ẹ má fọwọ́ aburú kara kún mi báyà àkódàkùn àdáàbùnálì. tá a bá fọwọ́ aburú kan ìyà tóbi ẹlẹ́tẹ̀ eléro ọmọ wa kà yìí o. alhamdulillahi rabbil alamin. wàyà bá òní bímọ ìdàtì ìwà kọ́lì. amina. وينفع كل مستمع وراوي وكاتبه ونذره بسمعه وينفع كل مستمع وراوي